mi yo enti mi ẹ̀yin tèmi alálùbọ̀dìkà thank you for joining me Alhamdulillah, rabbil alamin ìròyìn tẹ́ fẹ́ bá mi gbọ́ yìí ó ṣe mí kàyéfì ó fún mi ní shocking Emi ò kì í sábà gbọ́ news nítorí hypertension òjijì nítorí shock ṣòye yín mo fẹ́ ká jọjọ gbọ́ bóyá o tẹ̀ ti gbọ́ ọ tẹ́lẹ̀ àmọ́ ò rí di minutes sí èmi ò wá bẹ́ẹ̀ tu ní ìtumọ̀ Yorùbá wa màá tún wá fi àjàsà sí màá wá tún great examples ẹ̀yin tèmi ẹ má bínú prógráàmù on point by two alálùbáríkà tó ń ṣọkọ àtìyàwó láǹfààní tí wọ́n fi ń pẹ́ dáadáa lọ́dọ̀ ara wọn ó máa continue shortly alẹ́ rẹ̀bẹ̀ so follow me ẹ máa try láti, láti máa like video kò easy ẹ like ẹ comment ẹ jẹ́ kó rí wa náà mọ wú ẹ jẹ́ kó rí mi on point by two ẹ jẹ́ kó mọ wú thank you èmi ò kí ń sábà gbọ́ nìṣó nítorí hypertension òjijì shocking òjijì ìwọ tó bá sì nurse hypertension ṣọ́ra fúnrú àwọn news báyìí ó lè kọ́sì shock shock dẹ̀ ni ó lè kọ́sì sudden ikú ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ tí ẹ bá wá gbọ́ dáadáa màá wá play ẹ̀ solely again at the end of this video ẹ̀yin tèmi ó lágbára o ẹ bá mi gbọ́ ẹ bá mi gbọ́. Abdulaziz Umar talks the ordinary president. I hear say our past leader don sell our crude oil up front. Nigeria no get crude oil to sell to Dangote again. Me too, I hear that thing. say all this money where they borrow during buhari time they they they they use our crude oil where we never produce give them as a security to collect the money up front na so i hear okay <laughs> hello good morning. Now wow ewo Now wow. dis men dem dey do ooo dis men sabi do something ooo na wa oo na wa oo ewo eh, ooo in fact ẹ̀yin tèmi mo mo bíi pé mo breeze mo gbọ́ bẹ́ẹ̀ mo wò pé rumor èmi ò kí ń fẹ́ kí irunú sí báyìí kó kó fún mi lápá tension but coming from ordinary president pẹ̀lẹ́kẹ̀tẹ̀ family mouth mo believe ẹ then wọ́n tún wá invite elderly statement. kan òun náà tún wá sọ pé yes lóòótọ́ ni ẹ tèmi ẹ máa bá mi gbọ́. yes sir. it's not a rumour. oh it's not a rumour. yeah they told it it was a swap deal done by Melekari. this same Melekari. three billion dollars. three billion dollars. three billion dollars and they still apply again they want to do same it was done under Buhari i'm gonna pay three billion dollars. Now they want to swap again, multiply our resources, and collect another, I think, is it two or three billion till they are still on the process. But it's not a rumor. It was done and sealed. So we have no crude oil for now. It has been mortgaged. That is the fact. So it's not a rumor. Thank you very much. Make we appreciate elder statesman. men sabi this man, sabi though this man. sabi want us to be patriotic hungry people to be patriotic yes we will be, be patriotic ah. we will be we will continue to be patriotic please a hungry man my, we my president. will continue to be patriotic please please we will continue to be patriotic nothing will affect our patriotism hmm. we will It's sad. We will deal with them. It's so sad. But we will continue to be patriotic. It's sad. Please. It's sad. It's sad. Ẹyin tèmi oh sad gidi gan but oh better kawa we. wíẹ̀. better kawa. ká wà. Ó you come man to man, kato kan tó ṣẹlẹ̀ man, Ẹ mọ kan túmọ̀ tí àwọn to tó ti kọjá nǹkan tí wọ́n kó wa sí. Òun ni pé man, àwọn ọmọ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń generation upon generations wọ́n ti tà á wọ́n ti mortgage life wọn kọ́lọ́mù jẹ́ kí wọ́n mortgage life àwọn ọmọ wa kọ́lọ́mù bá wa jára rẹ̀ miraculously ni o ẹ̀yin tèmi ẹ mọ mí nìkan tí wọ́n sọ yìí crude oil crude oil ó ní eh, material tá a fi ń gẹ̀tì petrol tá a fi ń gẹ̀tì diesel tá a fi ń gẹ̀tì um, mm, kerosene tá a fi ń gẹ̀tì vaseline petroleum jelly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ from one stage to the other láì tí ì sun hey, this man na wa o na wa o this man sabi do o láì tí ì sun wọ́n ti tà á wọ́n ti tà á nítorí kí wọ́n lè bá àrówó kan yá wọ́n ti tà á wọ́n ti tà á three billion dollars three billion dollars three billion dollars that means gbèsè ayérayé àfikọ́lọ́ ń yọ wá nú ẹ̀ o àfikọ́lọ́ ń yọ wá nú ẹ̀ o ẹ̀yin tèmi bó ṣe individual ló ń ṣerú irú behaviour yìí nínú ilé rẹ̀ pẹ̀lú business yẹn individual yẹn máa collapse ó máa finish ìran àwọn ọmọ díran ọmọ rẹ̀ gan wọn ò ní lè kúrò nínú gbèsè yìí àbí ẹ̀ mọ mí nìkíni like seriously kí good examples tí mo lè fi ṣe kí mo lè tí mo lè kí mo lè sọ náà wọ́n ní èyìnbó sọ pé don't count your eggs before they are hatched don't count your eggs before they are hatched mọ́ ti ka ẹyin tí àwọn adìẹ rẹ̀ yé kó tó di pé àwọn adìẹ yẹn pa ẹyin yẹn ìwọ ni o ti already count o tiẹ̀ ti tà ẹyin ẹyin adìẹ rẹ ò tí ì yé ẹyin àmọ́ o ti ta fifteen o ò dẹ̀ ṣúọ̀ mélòó tẹ́ adìẹ rẹ máa yé ìwọ mọ̀ pé gbèsè ló kó sí yẹn and anything can happen adìẹ yẹn lè kú ìwọ yẹn gan ìwọ gan tó ti lọ tàn kan upfront ìwọ gan lè kú o fi gbèsè lẹ̀ fáwọn ọmọ ẹ̀ nìyẹn at the end of the day you may even lose something valuable nítorí ẹ̀ ni ìlú yóò fi lọ síwájú nítorí ẹ̀ ni wọ́n fi ṣe ṣe ṣe ṣe ni wọ́n fi rí ṣe àti wọ́n ti mọ́gẹ́jì ayé ayé ọlọ́mọdé kí wọ́n mọ́gẹ́jì ayé tèmi o wọ́n ti mọ́gẹ́jì ayé ayé ayé àwọn ọmọ wọn láìṣe tiwa wọ́n ti mọ́gẹ́jì ayé àwọn ọmọ wọn láìṣe tiwa nǹkan tó mì nìyẹn o it's better for you to know tẹ bá rí gọ́fìmẹ̀ntì yìí tó fà fà fà tó rí fà nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o according to news yìí ń sìn bóyá wọ́n tó wá fẹ́ negotiate mi ìjọ wo la fẹ́ bọ́ńbẹ́ na wow na wow na wow dis men sabi draw dis men sabi draw dis men dey do something o eh epo tí ò tí ì sun tí ò tí ì sun lẹ́ẹ̀lẹ́ wọ́n dẹ̀ ti fi wọ́n ti wọ́n ti tà wọ́n ti tà ní owó pẹ́lẹ́ṣẹ́ ní owó bíntín ẹ̀yin ẹ wo bí nǹkan ṣe appreciate everyday àwọn sì ti tà tipẹ́tipẹ́ wọ́n ti tà lówó bínṣín ah na wow na wow ó ṣe mí kàyéfì ẹ̀yin tèmi ẹ mọ̀ wá ní hypertension èmi ò yẹ sábà gbọ́ news nítorí hypertension. abdulaziz umar talk say ordinary president i hear say our past leader don sell our crude oil eh, up front nigeria no get crude oil to sell to dangote again me too i hear dat thing say all dis money wey dem bin dey borrow during buhari time dey dey dey dey use our crude oil wey we never produce give them as a security to collect the money up front. That's why I hear. Okay. <laughs> Hello, good morning. Uh, good morning, President. Yes, sir. It's not a rumor. Oh, it's not a rumor? Yeah, they sold it. It was a swap deal done by Melekari. This is Melekari. $3 billion. $3 billion. $3 billion. And they still apply again. under Buhari and collected three billion dollars. Now they want to swap again, mortgage our resources and collect another, I think, is it two or three billion still. They are still on the process. But it's not a rumor. It was done and sealed. So we have no crude oil for now. It has been mortgaged. That is the fact. So it's not a rumor. Thank so you very much. Make we appreciate elder statesman. They want, they want patriotism. They want us to be patriotic, hungry people to be patriotic. Yes, we will be patriotic. We will be. We will continue to be patriotic. Please. A hungry man, my, we president. We will continue to be patriotic. Please. Please. We will continue to be patriotic. Nothing will affect our patriotism. We will. We will deal with them but we will continue to be patriotic. Please,